gbajúmọ̀ wòlíì ìjọ sẹ̀lẹ̀ kan ní ṣọ́ọ̀ṣì Celestial Church of Christ ẹ̀ wà lágbègbè alákòókò nítòsí alágbàdo nípínlẹ̀ Èkó ìyẹn wòlíì Marcus Tibetan tó sọ àsọtẹ́lẹ̀ pé Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí yóò wàjà lọ́dún yìí tó sì rí bẹ́ẹ̀ ó mà tún ti ju àsọtẹ́lẹ̀ ìbẹ̀rù kan síta lọ́sẹ̀ tó kọjá yìí o wòlíì Tibetan ní Olúwa ti fi hàn òun pé òpin ti ń dé bá gbajúmọ̀ wòlíì nì Bíṣọ́ọ̀bù David Oyedepo tó jẹ́ olùdásílẹ̀ ìjọ living faith tabernacle tí gbogbo ayé mọ̀ sí winners ó ní òpin tí ń débà bàbá náà o tí ẹlẹ́kọ̀ọ́ ọ̀run sì ti ń polówó fún bíṣọ́ọ̀bù david oyedepo wòlíì makọ sìbẹ́tàn tó máa ń sọ àsọtẹ́lẹ̀ púpọ̀ ní olúwa fi hàn pé bí yóò bá fi di ọdún tó ń bọ̀ pàápàá oṣù kẹfà sí oṣù kejì ọdún tó ń bọ̀ bíṣọ́ọ̀bù david oyedepo yóò kú lójijì kódà bàbá náà ní olúwa ti fi òkú ẹ̀ hàn òun bẹ́ẹ̀ ni wọ́n ti gbé aṣọ funfun pósí ẹ̀ àti aṣọ tí àsíá orílẹ̀-èdè àwòrán àsíá orílẹ̀-èdè wà lára ẹ̀yìn Nigerian colour flag tó wà láàrẹ̀ tí wọ́n á dàbò pósí ẹ̀hún náà ti gbé e wá o ọkùnrin náà ní kí wòlíì Oyèdépò bíṣọ̀bù Oyèdépò kó tètè máa palẹ̀ mẹ́rù ẹ̀ kó máa tún lẹ̀ ṣe kó sì máa tún ẹ̀ ṣe nítorí pé òòyẹ̀ ò lè yẹ pé yóò kú lójijì lọ́dún tó ń bọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ wípé àsọtẹ́lẹ̀ wòlíì Marcus Tibetan yìí kò lè wá sí ìmúṣẹ táwọn kan ń sọ pé àsọtẹ́lẹ̀ èké ni ṣùgbọ́n táwọn míì ń sọ wípé kí wọ́n má fojú di bàbá náà nítorí pé ó ṣeé kólúwa fi hàn án táwọn kan yìí ń sọ pé àwọn yóò dúró di ọdún tó ń bọ̀ láti mọ̀ bóyá olúwa ló bá wòlíì Mápọ̀síbẹ̀ tán sọ̀rọ̀ lóòótọ́ tàbí bóyá ìfẹ́ inú ẹ̀ ló ń sọ ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ má ṣe gbàgbé o gbogbo ọjọ́ ajé ìyún ọjọ́ Monday ọ̀sọ̀ọ̀sẹ̀ níwé ìròyìn Yorùbá tòótọ́ ń jáde káàkiri gbogbo Nàìjíríà ìgbà náírà ìyẹn two hundred naira là ń tà bí ẹ̀yin bá ní ìpolówó bóyá ní ìwé ìròyìn Yorùbá tòótọ́ tàbí lórí tẹlifíṣàn Yorùbá tòótọ́ yìí nọ́mbà fóònù tẹ́ pèrè o 0244 080 52 Yorùbá Tòótọ́ agbẹnusọ ọmọ káàárọ̀